alhamdulilah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi khalaqa faqaddar ọba tó dá gbogbo nǹkan tó wà lẹ kádàrá gbogbo ẹ̀ máa la wasalaatu wasalaamu ala nabiyina muhammad ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó bá nabi muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àtàwọn aráàlẹ àtàwọn sọhábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹyọ mi nínú ẹsìn wa èyí tí a fi bá ní sọ̀rọ̀ òun náà ní ìtẹ̀síwájú lérí ọ̀rọ̀ kádàrá alukọ́dàrú wa fawaidul ìmánì bíi kádàrá àti àwọn àǹfààní téèyàn máa ń jẹ téèyàn bá ní ìgbàgbọ́ sí kádàrá ọlọ́run ẹ̀rí ń ta kọ́kọ́ dìmú nínú kádàrá òun náà ni pé ìmọ̀ ọlọ́run ọba lérí gbogbo ntọ́dá ó ti ṣàwájú bẹ́ẹ̀ ni ọlọ́run ọba tún wá pàṣẹ fún alukọ́làm ipe ìwọ alukọ́làm ọ̀yà kọ gbogbo tí ó ṣẹlẹ̀ táyé parẹ́ kọ kádàrá kalẹ̀ sínú lahul mahfuz sẹ́ni tí wọ́n kọ kalẹ̀ kò ní yí padà kò sẹ́ni kankan tí ó yí padà títí tá yóò fi parẹ́ kádàrá rẹ̀ náà ló ń lò lọ́wọ́ bọ́ọ̀bà tó ń lò míì kádàrá náà tó ní rufi'atil aqlam kálámù tí wọ́n fi kọ́ ànábì ni wọ́n ti gbé sókè wajaffati suhuf ibi wọn kọ́ sínú àti gbẹ̀yìn wal martabatu thalitha nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbàgbọ́ nínú kádàrá al-mashi'a òun náà ni pé lẹ́yìn ìgbà wọn kọ́ kalẹ̀ tán ètí wọn kọkalẹ̀ yẹn yọ wà wáṣí musẹ pẹ̀lú fífẹ́ ọlọ́run wọlé martabatu thalitha ẹ̀rí nínú àwọn ìtòsí pàtàkì tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí nínú kádàrá alimashia òun náà ní fífẹ́ ọlọ́run wọlé mashiatu fífẹ́ ọlọ́run ọba táwí wọ́yẹ̀ ìmánu bíi anna kullama yajiri fi hadal gbogbo tí ó ṣẹlẹ̀ nílé ayé tá ń lò lọ́wọ́ yìí fọwọ́ bí mashiatillah yọ máa ṣẹlẹ̀ pẹ̀lú mọ̀ṣetán ọlọ́run fífẹ́ ọlọ́run masha allah kana ntọ́lọ́n bá fẹ́ ní ọ̀sẹ̀ wà má lam yasha lam yakun ntọ́lọ́n ọba fẹ́ kò ní ṣẹlẹ̀ fala yakhruju an iradatihi al-kawniyati shay kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ nínú ayé tí ó wàá jáde kúrò nínú fífẹ́ ọlọ́run ipe a ọlọ́run ọba ọ̀fẹ́ àmọ́ ṣẹlẹ̀ ká gbàgbọ́ ipe gbogbo ntọ́ bá ti ṣẹlẹ̀ sí a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wa ma tasha'un gbogbo yín ẹ̀ lè fẹ́ nǹkan kan ipe kó ṣẹlẹ̀ sí yín illa an yasha Allah àfikọ́ lọ́wọ́n bá fẹ́ ní ó fi ṣẹlẹ̀ tẹ́yìn bá fẹ́ tọ́lọ́wọ́n bá fẹ́ kò ní ṣẹlẹ̀ àfikọ́ lọ́wọ́n fẹ́ suratul insan aya tààtì fíkẹ́hù dẹ̀líl ìta gbọ́yé ń bẹ̀ ni pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ nínú kádàrá wa àfi kó jẹ́ pé ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run tó sọnù àyà mi ọlọ́run bá ní allah ọlọ́run lọ́ba yín allah yabsutu rizqa òun ni máa ń tẹ́ àrísìkì ilẹ̀ liman yasha fẹ́ni ọba wù wa yaqdir òun náà ni ó sì máa ta á lẹ́lòmí lọ́wọ́ tíntìntín ẹni bá bá rẹ̀ nínú ọlá ó wu ọlọ́ni ẹni bá bá rẹ̀ nínú kòtó ó wu ọlọ́ni suratu ra'adi ayah twenty six kí ni à ń gbọ́ yìí lábẹ́ ayah yìí òun náà ni pé ẹni a bá fún púpọ̀ bọ́lọ̀ ń ṣe fẹ́ nu kìí sagbára tiẹ̀ náà ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀ ẹni tá a bá ti ń ta tiẹ̀ lé lọ́wọ́ tá à ń fún díẹ̀ díẹ̀ bọ́lọ̀ ń ṣe fẹ́ kìí ti pọ̀ lẹ́nì Allah ló sọ ọ́ di bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ẹgbọ́ tí wọ́n máa sọ pé ayé ni di lẹ́wọ̀ ayé kọ́ ọ̀jà máa ẹni tọ́lọ́run bá ti ṣetán tí ọ̀dà lóhùn náà wọ́n máa ń páyé ń ṣe é bá ti ṣetán gbogbo tó bá wà lójú ọ̀nà ó kú lójú ọ̀nà nìyí bọ́lọ̀ bá ti ṣetán gbogbo tó bá wà lójú ọ̀nà ó kú lójú ọ̀nà ní bó o ṣe wà ní bọ́lọ̀ ṣe fẹ́ kọ́ ọmọlé níní bí ìyípadà bá tó fẹ́ dé bá ọ nínú ayé rẹ ọlọ́run ó tún yí padà bẹ́ẹ̀ Allah ti kọ kádàrá rẹ kọ́ gbọ́ pé ọlọ́run ọba Allah òun ló ní kọ́ ọmọ bó o ṣe mọ ni bọ́ọ̀ bá tún jù bẹ́ẹ̀ lọ ọlọ́run náà ni ó tún gbé ọ jù bẹ́ẹ̀ lọ wal qadar màláyíkà ò lè di ntọ́lọ́n fẹ́ ṣe lọ́wọ́ ànábì ò lè di ntọ́lọ́n fẹ́ ṣe lọ́wọ́ àlìjánu ò lè di ntọ́lọ́n fẹ́ ṣe lọ́wọ́ ibi àlìjánu ń sẹ́ni wọ́n ń pè ní oògùn kò lè di ntọ́lọ́n fẹ́ ṣe lọ́wọ́ òun gan bẹ lábẹ́ kádàrá ọlọ́run kọ́lọ́n ní ọyá máa jẹ́ bẹ́ẹ̀ kó ṣe máa jẹ́ bẹ́ẹ̀ náà ni alikhairi wa sharru kilahuma wahidun ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ wá rí dáadáa àtàbúrú yìí méjèèjì bákan náà ni lọ́dọ̀ ọlọ́run àrà dá o ọlọ́run ọba yẹn sọba aláburú o òun ló dá wa òun ló ní wa òun ló kọ kádàrá ń tọ́ fẹ́ mọ́ wa dáadáa lọ́dọ̀ tiwa dáadáa ni lọ́dọ̀ ọlọ́run èyí táwa ń pè ìpè aburú ni lọ́dọ̀ ọlọ́run dáadáa ni nítorí ọlọ́run ọba Allah òun náà ló ní gbogbo nǹkan òun ló sì kọ kádàrá tó wù ú fún tọ́da ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam làwọn afáàní bàbá ti sọ̀rọ̀ kádàrá bàbá ti sọ sọ débi pé afẹ́ máa wá máa rò nǹkan mi ń pọ̀ ọlọ́run káràntì gbé ọlọ́run ọba ní la yusalu amma yafalu kò sẹ́nìkan tó lè bi ọlọ́run ọba pé kí ló dé tó ṣe báyìí wa hum yusalun àwọn ọmọ èèyàn tá a jẹ̀dá lọ́lọ́run máa bi pé kí ló dé tó ṣe báyìí táwọn wá lè mọ́ ọlọ́run ọba lọ lé ẹjọ́ lérí ntọ́ bá dá lára àbí ntọ́ bá dá ọlọ́run ọba ní kò sí nínú yín Suratul Anbiya aya twenty three ẹ̀yọ́ máa yá mi nínú bí n bá mà ní ìbá ti ṣe báyìí bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ náà ìtọ́ ṣẹlẹ̀ nánu bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ ìtọ́ ṣẹlẹ̀ nánu ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam al-martabatul akhira ẹ̀ nínú àwọn erigun tá a gbọ́dọ̀ gbàgbọ́ nínú kádàrà al-khalq òun náà ni gbogbo ntọ́lọ́wọ́n bá dá pátá ó ti wà nù kádàrà ọlọ́run wọ́n ìmánu bí anna Allaha ọlọ́run dá gbogbo nǹkan gbogbo ntọ́ wà nílé ayé ọlọ́run ló dá gbogbo ẹ̀ allahu khaliqu kulli shay ọlọ́run ọba ní èmi ọlọ́run ni mo dá gbogbo nǹkan pátá suratu zumar aya sixty two wallahu khalaqakum wama ta'malun ọlọ́run ọba lèmi mo dá yín gbogbo sẹ́tẹ̀ ń ṣe èmi mo dá gbogbo ẹ̀ suratu sofat aya ninety six kí ni à ń bẹ̀ òun náà ni pé kullu ma siwa Allahi fa huwa ntọ́ bá ti yàtọ̀ sí Allah ntọ́ ọlọ́run ọba dání ọ̀dà tán ọ̀lẹ̀ kádàrà rẹ̀ máa la òun àti kádàrá wọn ò ní yẹ wọn ò ní bò wọn jọ máa bẹ ní títí ayé ìparẹ́ ẹ má máa sọ pé ayé ló tún dáa ó yẹ kó ti dáa fún látàárọ̀ ayé lọ sọ́dọ̀ sàn ẹni bá ń sọ bẹ́ẹ̀ òun tó wọn ò jẹ́rú fọlọ́wọn ọba mọ́ nítorí pé ọlọ́wọn ọba ò gbé kádàrá rẹ̀ sọ́wọ́ kankan nínú tọ́da masala ní àwọn kan ti ń dàrú labara kádàrá ali dùl du'a wal kádàrá ǹjẹ́ kádàrá ǹjẹ́ a máa yí padà pẹ̀lú àdúrà ìjádùn àmọ́ yín kádàrá padà bẹ́ẹ̀ ni anabi sọ̀rọ̀ lérí anabi ni la yaruddul qada'a illa du'a anabi ni kò sí tó lè dá kádàrá rẹ padà tàkọ́ọ́lẹ̀ rẹ lẹ́yìn àdúrà a ti sọ pé kádàrá ò ní yí padà bóòlù àdúrà ti fẹ́ yí padà àwọn àfáàní kò dàrú rárá àdúrà gan fúnra rẹ nínú kádàrá ló wà ọlọ́run ni wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run bá ọlọ́run lérí bùkátà rẹ̀ kádàrá dáadáa ní ọ̀wà bá ẹni bá fọ ọlọ́run ọba lẹ̀ tí ò pé ọlọ́run kádàrá burú náà ní ọ̀wà bá nítorí pé eléyìí ìta àti dánwò ni tọ́ ọba ṣàdúà nípa òun fẹ́ nǹkan báyìí ọlọ́run sì fọ́n ní nǹkan náà tọ́ ọba ṣàdúà pé ọlọ́run nǹkan báyìí mọ́ ọlọ́run sì mú un kó fún ọ a jẹ́ pé àdúà àti kádàrá náà jọ ni tọ́ ọba ti wá ṣàdúà kádàrá rí ọ̀wà bọ́ ọba ti ṣàdúà kádàrá burú ní ọ̀wà báyìí ló sì jẹ́ pé o ò lè torí pé kádàrá ti gbẹ kọ́ wa lọ́ọ́ ṣàdúà àdúrà gankan wà nù kádàrà rẹ̀ masala nínú àwọn tí tó ń dàrú nù kádàrà òun náà ni pé ìjẹ́ nìkan bẹ tó lè yí kádàrà ẹ̀ da ẹgbẹ́ rẹ̀ padà àwọn àlùfáà ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ rúfẹ́ àtẹlẹ akẹlámù wa jaffati suhuf alákọ̀ọ́kọ́ ni pé kálámù tí wọ́n fi kọ́ kádàrà wọn ti gbé e lọ́wọ́ ìwé tí wọ́n kọ́ kádàrà sí ó ti gbẹ ká wá pé ìyàwó ẹ̀ ní lo kádàrà ọkọ ẹ rí pé òun ló lówó láàrin wọn ń lo kádàrà wọn àbúrò rẹ ni ayé má pa kádàrà mi da àwọn àlùfáà ní ọ̀rọ̀ burúkú ni o bẹ́ẹ̀ bá ba dọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run jẹ yàn yàn lérí ẹ̀ nígbà míì wọn ní sọrí kádàrà tó ń lò yìí ààbọ̀ yí padà pẹ̀lú oògùn a sọ pé agbára ń bẹ wọn gbogbo oògùn bá ṣe pátápátá èyàn ó ṣe yọ máa ṣe tẹ̀lé ni ọkàn dààmú náà ni lọ fa jágbó lọ gbogbo bí ọba rí kọ lọ bí ọ̀dọ̀ ẹni tó bá wù ọkọ lọ ọ lọ ọ bọ̀ nítọ́lọ́wọ́n fẹ́ kọ́ ṣẹlẹ̀ náà ni ó padà ṣẹlẹ̀ kúkú fẹ́ kan kú dúró tọ́lọ́wọ́n ọba kọ́ máa bẹ́ẹ̀ torí kádàrá ń bẹ lókè sánmà kejì jìbìrì ìlú gan ò lè débẹ̀ àjẹ àtòsó àtàfà masala ẹ̀yọ́ màá yá mi nínú tí ń dá wàhálà alẹ̀ nínú ọ̀rọ̀ ti wà yìí ṣé ká má ṣiṣẹ́ má nígbà ẹni tí ó lówó ẹni tí ó níní ẹni tí ó bímọ ẹni tí ó níbí ẹni tí ó láya ẹni tí ó níní kákúmọ níyàwó mọ kákúmọ lọ́kọ kákúmọ ṣiṣẹ́ kájòkólẹ ọ̀rọ̀ yìí ànábi bá àwọn sàhábà sọ ńjọ́ kan àwọn sàhábà wa ní ńgbà tó ní kádàrá ti gbẹ ọmọ náà ti wà ọmọ àlìjánnà ti wà afàlẹ́ àná tẹ́kì ṣé kákúmọ bẹ kákúmọ ṣe nǹkan kan mọ́ ọlọ́run ti kádàrá gbogbo ẹ̀ kọ́ọ̀dà la ànábi níbẹ̀ kọ́ ẹ̀ ìmàlù fakulu mọ̀yẹ́sálólé máa kọ́lẹ̀kọ́lá ẹ̀ máa ṣiṣẹ́ níta bá torí ẹ̀dá kálukú á sì rọrọ̀ fún níta ọba ti ń ṣe ìrìsọ́ọ̀tì ẹ̀ náà ní kádàrá rẹ̀ lápèjúwe ẹni tí ń bá ń lọ bí iṣẹ́ tó bá dìgbẹ̀yìn oṣù yóò gbowó iṣẹ́ ń sábàbí owó oṣù ń kádàrá méjèèjì dánrin ni ẹni tí ò lọ bí iṣẹ́ tó bá dìgbẹ̀yìn oṣù kò sẹ́ni tí ó fún lówó nígbà tí ò lo sábàbí oyè kádàrá bó wá jálù nígbẹ̀yìn oṣù ẹ̀yọ́ mayami afẹ́ jẹun sábàbí ni ká gbóúnjẹ kaná kádàrá ni oúnjẹ tá a fẹ́ jẹ á jẹun àárọ̀ àmọ́ yóò ní sábàbí nú anabi ń lọ madina sallallahu alayhi wa sallam anabi ń bẹ lọ́wọ́ ọba ọ̀sá sínú kòtò tí wọ́n ń pè ní garo thawr àti káyà àdápà nípa anabi àmọ́ sábàbí ni pé ọ̀sá sínú kòtò ẹ̀yàn màyá mi nínú ẹ̀sìn islam mọ́tàn rẹ o kò ní kádà láti dúró ọ̀lọ́bíṣẹ́ ọ̀kàwé òkéwú ọ̀kọ́sẹ́ ọwọ́n pé ẹ̀ kádàrá tèmi nìyí kádàrá tèmi nìyí wọ́n ní ẹni bá ti ṣe yóò rí kádàrá dáadáa ẹni bá ti ṣe yóò rí kádàrá tí ò dáa fawa fawaidul imani bil qadar ayo mayami ẹni bá wà ní imani pẹ̀lú kádàrà kí wọ́n á láwọn àǹfààní tí wọ́n máa jẹ alákọ̀ọ́kọ́ ẹ̀mí rẹ̀ balẹ̀ gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí àní bọ́lọ̀ ń ṣe fẹ́ ni àní àà bọ́lọ̀ ń ṣe fẹ́ ni kí n wàá ṣe fọlọ́ bọ́lọ̀ ń ṣe fẹ́ ni ẹ̀mí rẹ̀ balẹ̀ tẹ́mi bá ti wá balẹ̀ àdánwò ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ kà yìí kò ní ṣẹlẹ̀ sí òun náà ni àwọn àrùn ńláńlá tí yóò máa jálù tó jẹ́ pé yóò máa fi owó yanjú ẹ̀ yóò máa wá máa gbé àrùn káàkiri hypertension stroke látara àdánwò tá a fi kàn tó yẹ kó gba kádàrà rẹ̀ àyígbá kádàrà yìí èyí máa ń jẹ́ èèyàn sáré ọlọ́jọ́ pípẹ́ ni àyígbá kádàrà yìí máa ń jẹ́ kéèyàn pokùnso kéèyàn bẹ́ sómi kọ́kọ́ nu kànga ni inú àwọn àǹfààní tó wà fẹ́ni tó bá gba kádàrà títí ẹ̀ tó sì ń bẹ lọ́wọ́n ọba lérí ẹ̀ òun náà ni pé kò ní máa lára ẹnì kejì yóò ti gbà pé kádàrà títí nu kádàrà tèmi náà ń bọ̀ ọ́ dáa fún lẹ́ni ìmọ̀ tọ́lọ́ inú àǹfààní tẹ̀yìn ọjẹ́ tó bá gba kádàrá gbọ́ yóò máa rí èrò dáadáa sọ́lọ̀ ó ti mọ̀ pé ọlọ́run ọba wa yìí ọba aláàánú ni bóyá ọlọ́run bá ń fi oore kan sábẹ́ kádàrá tó ń rò pé ọ̀dà yẹ tó jẹ́ pé létà lòun padà mọ̀ tẹ́yìn bá gba kádàrá gbọ́ nínú àwọn oore tọ́lọ́run sọ fún yàn ni pé ọlọ́run ó ka ìpayà kúrò nínú ayé ẹ̀ kò ní bẹ̀rù ẹ̀dá kankan mọ́ lẹ́yìn ọlọ́run torí ó ti mọ̀ pé yóò wá gbà pé ọlọ́run ọba wa láàánú ni kò ṣàbòsí fọ́kan nínú àwọn ẹrú ẹ̀ èyí tó bá ṣe ó fi dára ni onítọ̀hún wà jẹ́ wàlẹ́ ọlọ́run ọba wa lẹ́yìn náà ẹni bá nígbàgbọ́ nu kádàrá kò ní máa jákàn nínú orí ọlọ́run a ní sẹ́dọ̀ pé kádàrá ti mi yí padà látijọ́ yìí ti ń wọ́ yìí ti ń wówó yìí ń wáṣẹ́ mo ti parí skul ti pẹ́ irú kádàrá wo lélẹ́yìí ọlọ́run ò lè ṣe é mọ́ o wọn ni rọ o wọn lẹ́nu bá ní má ní nínú kádàrá kò ní jákàn inú rọ ọmọdún ni pé ọlọ́run bọ̀ yọ̀ọ́ dáa tọ́lọ́lọ́n ti sọ pé inna ma'a al-usri yusra lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú ló kù àwa bẹ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala gbogbo èyí tí ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa nínú kádàrá tí ń bà wá nújẹ́ ọlọ́mọṣàbà yìí kú abẹ́lọ́run allah subhanahu wa ta'ala èyí tó ti da kọ́lọ́mọjọ di àìdààmú wa lọ́wọ́ kọ́lọ́run ọba kó wá fẹ̀mí wa rinlẹ̀ kó fún wa ní ìmánì kọ́mọjà lọ lè bẹ́sù kó tó dáa fún wa subhanahu.